الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته تاني كان أن تنسى الصيام تبقى بقى تو تفجع ó gbàgbé ó fi mú mi anabi sallallahu alayhi wa sallam wọ́n fi yé wa pé oúnjẹ tó gbàgbé jẹ omi tó gbàgbé mu kò ṣàkóbá fún sòyàmù rẹ̀ tó bá ti rántí kọ pátì ọmọ àbá sòyàmù rẹ̀ lọ wa innama at'amahu Allahu wa saqahu owó olúwa láti fún lóúnjẹ jẹ láti fún lómi mu ni ṣùgbọ́n lásìkò téèyàn gbàgbé yìí tó fi ń jẹun tó fi ń mu ni tàbárẹ́ nìkan nítòsí rẹ̀ tó wọ́n gbàgbé pàǹsí sùúyà kọ́ran létí kó lè bá tètè jáwọ́ kó ń bẹ́ẹ̀ eléyìí ọ̀ràn yẹn ni tàbárẹ́ nìkan ti ń ṣe bẹ́ẹ̀ tẹ̀sí sọ fún tọ́wọ́ kọtí kún sí yín láti ìgbà tẹ́ ti sọ fún un tó bá fi lè jẹ nǹkan kan àbọ̀mú nǹkan kan èyí túmọ̀ sí pé ọmọ àmà jẹ ni ọmọ àmà mú ni síyàmù rẹ̀ bàjẹ́. téèyàn bá ọmọ àmà jẹun kọ lọ́sàn-án Ramadan èèyàn máa ma lọ jẹun èèyàn máa ma lọ mú mi. òfin ṣẹ̀ríya ìtọ́dọ́gba nínú táwọn olùmọ̀ sọ òun náà nípa ẹni tó máa ma já síyàmù rẹ̀ pẹ̀lú jíjẹ àbí pẹ̀lú mímu ṣìyàmù rẹ̀ bàjẹ́ ó sì ti dá ẹ̀ṣẹ̀ ńlá àfi kó tọrọ àforíjì lọ́dọ̀ Allah yóò wá san ọjọ́ yìí padà ọjọ́ yìí nìkan ni ó san padà kì í ṣe pé yóò san padà yóò tún wá san kàfàrà nítorí pé àdéhìí tó wá nípa kàfàrà ó wá lórí ọ̀rọ̀ ẹni tó bá ìyàwó rẹ̀ lò lọ́sàn-án Ramadan ní àmàmàṣe èyí tó túmọ̀ sí wípé òun tiẹ̀ yàtọ̀ sí pé ọ̀sán ọjọ́ yìí ń padà ìtara rẹ̀ òun náà ní kí ọ bọ́kùn lọ́rùn ẹrú kò rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn ẹ̀ àbórí agbára rẹ̀ ọ̀ka yóò sọ̀sọ̀ yá àmùsùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó bá fi lè já láàrin yóò tuntun bẹ̀rẹ̀. kò láti ṣe lẹ́yìn ka ló tó kan ọgọta. aláìní ọgọ́ta kábẹ̀rù Allah nǹkan tó ní ká jìnà sí ká jìnà sí ọwọ́ mo lówó mo lè ṣe ìtaràn kò sí ní tó burú bẹ́ẹ̀ màá ni à ní tó burú pọ̀ ní tó burú pọ̀ gbogbo tó bá ní kò jìnà sí jìnà sí jẹun àbọ̀ máa máa mú mi ẹ̀rí kan wá lórí pé àwọn náà dáràn kàfàrà kò sẹ́ẹ̀rí kanu ṣẹ̀rí àyè tó sọ bẹ́ẹ̀. lọ́dọ̀ àwọn ìmáàmù Malik àtàwọn ọmọkẹ́ wọn ìmáàmù Abu Hanifa àtàwọn ọmọkẹ́ wọn àwọn sọ pé ẹni tó bá ti máa máa jẹun tó bá máa máa mú mi òun náà dáràn kàfàrà wọ́n fi wé ẹni tó máa máa bóbìnrin lò ìyàtọ̀ sì wà láàrin méjèèjì ìbálòpọ̀ àti jíjẹ àti mímu ìyàtọ̀ wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta nǹkan táwọn ń sọ ni pé ẹni tí ó máa ma bá obìnrin lò ọba àsìkò tá a wà nínú rẹ̀ ọba jẹ́ pẹ̀lú tó ṣe wọ́n ní bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ lẹni ma jẹun àbọ̀ máa ma mú mi. sọ ó ti là á ṣàfihàn pé ẹni tó máa ma bá obìnrin lò ọ̀daràn kò sí tó sọ wípé ẹni tó bá máa ma jẹun àbọ̀ bá máa ma mú mi òun náà dáràn kàfàrà kò sí torí ẹ ọjọ́ yẹn lọ́sàn padà wọ́n wà máa tọrọ àforíjì fẹsẹ̀ tó dá eléyìí ni òfin Allah nípa àwọn nǹkan tó ṣeé ṣe kẹ́nìkan nínú wa kó ṣubú sínú ẹ̀ ní ọ̀sán Ramadan látàrí ìgbàgbé àbí lámàá màsí olú ẹlẹ́dàá wa kò fi wá mọ̀nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك